Ago mẹ́wàá òwúrọ̀ òtòrò ògìgé láti lè ṣe lẹ́rọ àmì ìjìjà ayíkò tó 101.1 akọ́tún ètò alfik fèlè Islam wọn náà lè ṣetán tí ó máa dé sí etí ìgbóyín ẹ jẹ́ kí máa fààyàn lé ọ̀làdùnní gbèlè lọ́wọ́ bí ó ṣe máa tó kọjú náà. Wallahu alladhi la ilaha illa الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوان المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin ògbẹ́ wa ẹgbẹ́ àjọ kojúmọ́ àtúndìjọ́ káàbọ̀ في الإسلام. Ah, lẹ́yìn tí alimadina center ní pápá abẹ́rẹ́ lógún ìṣọ̀ tí wọ́n ṣe agbátẹrù abẹ́ allah àkóso bàbá àfiṣe àlékún ìtẹ̀síwájú rẹ̀ àtẹ àgbéga dáadáa sí fún insha allah ìbéèrè aláwọ̀kọ́ tí màá kọ́ máa fi síde òun náà ni ìbéèrè tí ó wà ńlẹ̀ tí ó ní ṣe pẹ̀lú pé ní agbègbè wa ní ilẹ̀ yorùbá wọ́n máa ń sọ pé tí a bá da tá a bá gbé omi gbígbóná sọ́wọ́ báyìí àbí sínú ọgbá tó ṣe pé a fẹ́ dànù wọ́n máa ń sọ pé ká má dà sílẹ̀ ká má dà sílẹ̀ ní bó ṣe gbóná náà ká jẹ́ kó tutù níwọ̀nba náà torí pé tá a bá dà sílẹ̀ àwọn òkú tí wọ́n ti kú tí wọ́n bẹ ní inú ọ̀lẹ̀ àwọn náà ni omigbóná ni yóò máa dà sí ní ara pípé ǹjẹ́ ilé orí bẹ́ẹ̀dì ilé ọjẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè kejì òun náà ni ìbéèrè tí ẹrú Allah kan tí wọ́n béèrè wọ́n ní ní ìgbà tí ọba di ní ìgbà tí ẹrú bá kú tí àsìkò tí tó bá dé bá ẹrú wípé báwo gan òun náà ni inú sàárè yóò ṣe rí torí pé àwọn máa ń tiẹ̀ ń ran kan rẹ̀ àwọn máa ń jẹ̀ran rẹ̀ pé lọ́pọ̀lọpọ̀ àwọn agbègbè tí àwọn wà ó ní pé ìgbà míì ó lè jẹ́ pé kò ní sínú inú òkun birimu birimu lèèyàn wà so èèyàn á wò pé tọ̀ inú òkun la wà tó ṣe pé nílé ayé yìí tá a sì wò pé fèrèsé ń bẹ ilẹ̀kùn ń bẹ gbogbo ẹ̀ ṣùgbọ́n nínú sàárè kò ní sógbà nǹkan wọ̀nyí pé ǹjẹ́ inú sàárè ṣé yóò máa jẹ́ pé inú òkùnkùn náà lè yóò máa bẹ ni àbí báwo ó jẹ́ ìbéèrè tí ó wà nílẹ̀ báyìí ẹ jẹ́ kí adádúró bá wọn lọ bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ má dàá gbóná lẹ̀ hmm. nítorí pé omi gbóná yẹn ọ̀fẹ́ dalẹ̀ àwọn òkú tó wà nù lẹ́nu lẹ́yìn bẹ́ẹ̀ nu àròsọ yorùbá hmm. ilé ìtúsẹ̀ pé kò sódodo ń bẹ hmm. nítorí pé bá dá mi tútù lẹ̀ bàbá àdàmì gbígbóná lẹ̀ ní hmm. kankan ṣe pẹ̀lú òkú tó wà nù lẹ̀ hmm. nítorí pé àwọn àwọn ti lọ bá ń tán gbélé ayé ṣe hmm. ó jẹ́ dáadáa ló bá ṣe omi gbóná rẹ̀ ọ̀yọ́ lẹ́nu tó a jẹ́ pé àìdá ló ṣe omi tútù tó dálẹ̀ kò ní kò gbé tura bá bí ti wù lẹ̀ kó kó ma torí èyí tó jà ni pé kí ló ṣe tó fi kúrò láyé tó bá ní má dàmí gbóná lẹ̀ bóyá nítorí àwọn kòkòrò tó ń sẹ̀mí lẹ̀ wípé tábà da mí gbóná yẹn lẹ̀ ó lè ṣekú pa wọn hmm. ó lè kó ìpalára bá àlàáfíà wọn eléyìí lè nítumọ̀ àmọ́ ká wá lọ mọ́kù nígbà torí ká má bàa kó nira bókú tó wà nù sáré ẹ̀mí yẹn nínú àròsọ Yorùbá tí ò nítumọ̀ ní lábẹ́ òfin ṣẹ́ríà. Hmm ẹlẹ́ẹ̀kejì ẹ wá sọ pé ẹ oníbèrè sọ pé báwo ni sàárè ò ti ṣe rí gan hmm. nítorí pé àwọn máa ń tàkàrà ìṣẹ̀mí ayé wa wò bó ti jẹ́ pé wọ́n máa múna ti wá lọ lóríṣiríṣi hmm. pété yẹn bá wà nù yàrá gbogbo ó so kúnkún bérémù bérémù ni èèyàn lè má da ojú lẹ̀kùn màmá sí ti fèrèsé lọ́n ti pé lẹ̀kùn àti fèrèsé sì ń bẹ́ ń sisi hmm. òye ò wọlé báwo wá nínú sàárè ò ti ṣe rí bẹ́ẹ̀ ni inú sàárè òṣòkùnkùn gidi máwọn ẹni tó bá wọnú rẹ̀ pàápàá jùlọ ẹni tó bá kú lórí nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn Islam torí ẹ̀ ló ṣe jẹ́ pé ní ìgbà tí arábìnrin kan ṣaláìsí ó sì jẹ́ ẹni tí máa ń tọ́jú mọ́ṣáláṣí ànábà Muhammad sallallahu alayhi wa sallam anábì wa ṣe béèrè nípa rẹ̀ lọ́jọ́ kejì pé ń bo ni lágbájá wà hmm. wọ́n ló mà ti kú lóru àná anábì hmm. ní ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tó kí ló dé tó fi jẹ́ pé ẹ̀ sọ fún mi nígbà tó kú yẹn kémi náà fi jẹ́ pé mo síwájú yín ṣe sọ láti sí lára hmm. wọ́n ní kò wù wá láti ní ìwà ànábì sallallahu alaihi wasallam lára ni nítorí pé alẹ́ òru ló kú sí hmm. ànábì sallallahu alaihi wasallam ni kí wọ́n mú un lọ síbi tí wọ́n bá sin sí wọ́n bá mú ànábì lọ sí bàkíyà níbi tí wọ́n sin sí ní orí tẹ́ ànábì wa dúró wájú ní káwọn sàhábà tó lẹ́yìn hmm. wọ́n ní wọ́n á ṣe sọ̀látù jánásà sí la lẹ́yìn sọ̀látù ànábì wa sọ pé àwọn sàárè yìí báyìí inna hadhihi al-qubur mamlu'atun dhulmatan ala ahliha wa innama yunawwiruha yunawwiruha Allahu alayhim bi salati gbogbo àwọn sàárè tẹ̀rí yìí wọ́n máa kún fún òkùnkùn mọ́ àwọn ẹni tó wà ń bẹ̀ ni níṣẹ́ lolúwa ẹlẹ́dàá wa máa ń tan ìmọ́lẹ̀ sínú sàárè òkú pẹ̀lú sọ̀láàtì tí mo bá ṣe sí sọ̀láàtì tí mo bá ṣe sí wọn lára lolúwa fi ń tan ìmọ́lẹ̀ sí sàárè wọn ó túmọ̀ sí pé sàárè ìtẹ́rí yẹn tó ṣókùnkùn gidigidi mẹ́ni tó bá wà ń bẹ̀. Mm. ṣùgbọ́n sọ̀lẹ́ẹ̀tù eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tó bá ṣe sí òkú lára lólu a máa fi tàn mọ́lẹ̀ sí. so a bẹ Allah kó jẹ́ kó jẹ́ pé sọ̀lẹ́ẹ̀tù tí àwa púrúǹtù náà bá ṣe mm. sókù lára olú ẹlẹ́dàá ó máa fi tan ìmọ́lẹ̀ sínú àwọn sàárè wọn. àmín ilé ìjọba sì jẹ. àmín jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. bákan náà ẹ jẹ́ kí a tún gbìyànjú eléyìí náà tí àwọn mí ò bá rápálá wọlé lágbọ́dọ̀ ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa àbí ibi tí ẹ̀yin bá wà zero seven zero double six three seven two five zero nine zero seven zero sixty six thirty seven twenty five zero nine àìbàmọ́ ojú òpó bí lẹ́yìn bá ń pè sí ń bẹ̀ o lè fẹ́ ṣe mọ̀nàmọ̀nà fáata wà nàìjíríà ni ẹ ló kọ yín o. ẹ̀lọ́ sàmàlẹ̀. wàlẹ́kùn sálàmù rahmatulahi bí a ti pè. orúkọ mi ni tọ́yì náà láti òpin ọmọ ṣèjì náà sọ. ìbéèrè yín. náà ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kó máa fi dá ní àwọn kírìmù náà tó máa pa ẹ kó máa fi ṣẹ̀sọ̀ fún ọkọ rẹ̀. kọ́mọ fi ṣe ọ̀ṣọ́ fún ọkọ rẹ̀. ṣé tọkọ yóò fi máa pupa sí ni àbí báwo kò yé wa o. mo tí àwọn fi máa pupa sọ́kọ rẹ̀ lọ́rùn nínú ilé ìbéèrè ẹlẹ́kejì. ìbéèrè ẹlẹ́kejì ni pé bí ẹ bá wà lórí sọ̀rọ̀ bí mhm. wọ́n fẹ́ ka tàṣà torí ìrùn jẹ́ oní òpó mẹ́rin mhm. bẹ́ẹ̀rẹ̀ jókòó àkọ́ yẹn mhm. ṣé èèyàn ṣe dandan kéèyàn ṣe àtúnláti fáànà bíi bẹ́ẹ̀ ni àbí kéèyàn ṣe dandan. níbi àtàṣàgbà alákọ̀ọ́kọ́ àbí. bẹ́ẹ̀ni. padà ojú. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀ ṣe nípa pé sótọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kóbìnrin ọmọ lọ ìpara eléyìí tí ó máa mú kí ọmọ pupa sọ́kọ rẹ̀ lọ́rùn hmm. kọ́mọ pupa sọ́kọ rẹ̀ lọ́rùn pẹ̀lú ẹlẹ́dàá ti ṣe dá gẹ́lẹ́ nínú kó máa tọ́jú ara rẹ̀ hmm. kó máa wẹ̀ kó máa mójútó àlàáfíà àwọ̀ ara rẹ̀ hmm. tó bá jẹ́ adúmáadán hmm. so ó ti dá púpọ̀ tó bá sì jẹ́ pé apọ́nbẹ́po rẹ̀ náà lólu ẹlẹ́dàá wa ti dá tẹ́lẹ̀ àbí kò dúdú kò tiẹ̀ pupa lólu adá tẹ́lẹ̀ náà kálukú mójútó àlàáfíà àwọ rẹ̀ hmm. bíi ti ká máa bóra kọ hmm. islam ò fara mọ́ ká máa bóra torí pé bóra tẹ rí yẹn pípa ẹ̀dá so bólúwa ti ṣe dá ọ ó ti mọ̀ pé bó ti ṣe dá náà nù hmm. tó bá ti wá lọ kọwọ́ bọ ẹ̀dá rẹ tó fẹ́ sọ̀rọ̀ rẹ di oríṣi ọkọ tó ní kọ́ máa bóra o òun náà ni ó padà tún kórìíra rẹ ń gbọ̀ báyà yàtọ̀ sípẹ́ bọ Hmm. nígbà ọba yá tí wọ́n mọ̀ pé bóun ni wọ́n ṣe rí sákùsákù báyìí hmm. torí de eléyìí bóun ti ṣe dáa náà lóluwà ti dá ọ̀yìn. Hmm. ẹlẹ́kejì ẹni tá máa ń ṣe sọ̀lẹ́ tó jẹ́ ibi tá a ti máa ń ṣe tàṣáhùdù méjì ǹjẹ́ níbi tàṣáhùdù alákọ̀ọ́kọ́ tá a tún máa ṣe sọ̀lẹ́ tó fà nàbà Muhammad sallallahu alaihi wasallam àbí báwo àní ṣe àsọ̀lẹ́ tó fà nàbà sallallahu ipe sọ̀hábẹ́ sọ ipe kánà nàbí sallallahu alayhi wa sallam idha kánà fi at-tashahhud al-awwal jalasa ka'annahu ala rabb wọn lánàbí sallallahu alayhi wa sallam jẹ́ ẹni tó ṣe pé tó bá jókòó ní tashahhud alákọ̀ọ́kọ́ a máa jókòó bí ẹni tó jókòó lórí ògùn náà ìyẹn ni pé kì í pẹ́ torí àwọn olùmọ̀ sọ pé àní ṣe as-salatu fa nàbí sallallahu alayhi wa sallam tashahhud alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì láti máa ṣe. ẹ lórúkọ yín o. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu orúkọ mi ni àbáwùsẹ̀ láti àgọ́ àmọ́dù. ìbéèrè yín. òkè ọlọ́run bá wa lọ́ra ẹ̀mí ṣéèkì wa pọ́n ti wá sí dédé inú wa dùn ti wá bá wa sọ̀rọ̀ Allah ọlọ́run bá wa fún ọ lọ́wọ́. àmín àmín. ìbéèrè mi ni pé ǹjẹ́ tí a bá yọ tàká fún ẹni tí kì í ṣe mùsùlùmí hmm. àbí kì í ṣe sọ pé ìyá àlè yọ fún ká yọ. ọ̀dà. Hmm. alhamdulilayi yíyọ zakatu fẹ́ni tí èsè mùsùlùmí kò tọ́ àyàfi tó ní tí ń bá wà nínú àwọn ẹni tá a pè ní al-mu'allafatu qulubuhum hmm. àwọn ẹni tí ọkàn wọn ti rọ̀ mọ́ islam dáwà náà wàá fẹ́ kí wọ́n wọnú islam pátá porongodo yàrá hmm. ti fojú sun pé tá a bá fi lè fún zakati yóò di mùsùlùmí ni sọ hmm. irú wọn la fún zakati àmọ́ fún zakati ọjà lájẹ mánú ó tún ní tẹ̀mí iná ó tún pọ̀ jù báyìí lọ sọ̀tún <laughs> ẹ ó kọ ibi ẹ ti ń pè pápápá. Abdulkadir ló ń pè látẹ̀kọ́. ìbéèrè yín. ó ní ilé yìí kan tí ọ̀rẹ́ nìkan fẹ́ lọ ọ wá ní pé iye bí àpèjúwe iye tó fẹ́ san ní three million láti wọlé ọ wá ní pẹ́yìn tí ò bá ní owó àti wọlé tó máa ṣe ẹ̀rín pé àwọn àgbà wọlé àmọ́ tó bá ti wá kẹ́kọ̀ọ́ tán tó bá ti ríṣẹ́ yóò wá san owó yẹn àmọ́ three million tó yẹ kó san láti wọlé kọ́ ni yóò san wọn yóò wá san bíi four million wọ́n béèrè pé ṣé tó bá wá tó bá wọlé sí irú iléèwé báwọn ṣé kò bọ́ sí abẹ́ rìbá tó bá san owó owó yẹn béèrè kejì ni wípé béèrè kejì ni wípé àwọn Yorùbá wọ́n máa ní lọ́kàn láti ṣe sàárà mhm. fáwọn òkú wọn tó bá kú wọ́n ṣe pé kí ládàá sàárà yẹn kó lọ bá àwọn òkú wọn wọ́n máa ń ṣe láti rí pé táwọn bá wá ṣe sàárà àbòkù ọ̀rẹ́ kan tó ti kú ìkan á ṣí ọ̀nà á fáwọn àbí kí ni ojú sí Islam fi rúrú nǹkan báyìí sàrámù àlékún. alhamdulilayi lábẹ́ òfin Allah kò tọ́ káyáwó èlé kódà kó ṣe nítorí ipa afẹ́ lọ fi kẹ́kọ̀ọ́ nítorí pé tí owó tá a yá àpò kan tó bá fi lè lé tọ́rọ́ àbótí ẹ̀ lé kọ́bọ̀ lásán àbí pínì àwọn tó lé yẹn iná là ń pè ní rìbá kò lábẹ́ òfin Allah ìbéèrè ẹlẹ́kejì eléyìí tẹ wá ṣe nípa pé àwọn yorùbá nínú àṣà wọn wọ́n máa ń ṣe sàrà pẹ̀lú ẹ̀mí wípé àwọn ṣe sàrà àfọkù torí pé ọ̀nà dí má wọn gbàgbọ́ wọn wá ní pé táwọn bá ti lè ṣerú sàrà àbáyọ̀ wọn là fáwọn tó gbọ́ ẹ̀ àdádálẹ̀ náà ní gbogbo eléyàn kò ní ìtumọ̀ kankan òfin ṣẹ̀ríà sọ pé máa ṣàdúrà fókù rẹ̀ ní gbogbo ìgbà máa ṣe sàrà fún ní gbogbo ìgbà sàrà àtàwọn afi sun pé ńgbà mo bá ṣe lọ́nà ọ̀là fẹ́mi lọ́rọ́ hmm. dàbí ìgbà tó ṣe pé mo ṣe bàbá yìí lọ́rọ́ dàbí ìgbà tó ṣe pé mo ṣe yá yìí àkìdà kàkìdà ló mú wa hmm. sọ̀ndà kìdà burúkú bá sì mú wa ọ̀nà burúkú náà ni ọgbà jáde hmm. torí délé yìí ṣe sàrà àfọ́bí rẹ ṣe sàrà fún ẹ̀yìn rẹ tó ti kú ṣe sàdúà fún àmọ́ má gbégbọ̀nà àdádálẹ̀ torí ni ọmọ ajá sí kò ní jẹ́ ànágbáládá níjà bó ṣe jẹ́ ẹ jẹ́ kí a mú ìbéèrè ilé ìwà wọ́n ní ǹjẹ́ ẹni máa ṣe bẹ́ẹ̀ máa fún àwọn ọmọ ìkókó ní ọyàn ní ìbámu pẹ̀lú bí Islam ṣe lákalẹ̀ pé wọ́n máa pé ọdún méjì wọ́n ní ṣé ọ̀ràn yan túláàsì ní kọ́ jẹ́ pé ó ń pé ọdún méjì náà torí pé ó ti pọ̀ nínú àwọn obìnrin lónìí tó ṣe pé wọn kì í sábà dúró de ọdún méjì láti fi fún ọmọ lọ́yàn má àti pé ṣé bí wọ́n ṣe ń ṣe èyí ṣé kò ní ní ipa òdì kankan tí yóò ṣe ní ara àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn ọmọ ìkókó náà. alhamdulilayi ìgbà tó lu ẹlẹ́dàá sọ pé wàlúwàlú dáàtò يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة àwọn bímọbímọ wọn máa rí àwọn ọmọ wọn fọdún méjì gbáko ṣùgbọ́n ní fún ẹni tó bá fẹ́ pé ìgbà rírì ọmọ pérépéré ẹni tí ò bá fẹ́ pé ìgbà kò ṣẹ̀ tí ò bá rí máa dé ọdún méjì sọ nítorí tẹ́lẹ̀ kì í ṣe polówó apá wa láṣẹ túláàsì. Hmm. so eléyìí tí ẹ̀yin bá lè ṣe ń bẹ̀ ní kẹ̀sì hmm. tí ó bá pọ́dún méjì ẹ̀ṣẹ̀ Allah. Hmm. ẹ lórúkọ yín o. salamu alaykum wa rahmatulahi wa barakati. wa aleykum salaam wa rahmatulahi wa barakati. o kò ní bàtí ń pè. salamu alaykum wa rahmatulahi wa barakati. network yẹn ọjà gidigidi lọ́dọ̀ yín ẹ lórúkọ yín o. daraba de kú. wa aleykum salaam wa rahmatulahi. ẹ lórúkọ yín o àlékún ẹ̀ka rẹ̀ ẹ̀kún ètò ẹ̀yìn ṣíṣe láti. ó kọ́ yín bẹ tí ń pè é bá gbóhùn sókè. àbá abdullahi ló ń sọ̀rọ̀ láti lọ. ìbéèrè yín pápápá. ẹ dákun mo fẹ́ béèrè lọ́wọ́ dọ́kítọ̀rọ̀ wa pé mùsùlùmí tó bá commit suicide hmm. ṣé èèyàn lè kírun sí i la. ọ̀dà ó ti yé. ẹ lórúkọ yín o. suicide. ó kọ́ yín bẹ tí ń pè é. zero seven zero double six three seven two five zero nine plus two three four zero eight three two nine three eight nine zero eight zero six one nine nine eight four five nine ó kọ yín. Àwọn aleykum salaam wa rahmatulah. Abu Abu Abdullahi láti Ọ̀yọ́. Ìbéèrè yín. Ẹ̀dá tó ń tọrọ lọ, ǹjẹ́ àǹfààní kan wà fún yàn láti lè ṣetán lórí ìrún tí yàn bá bẹ ṣetán bóyá fẹ́ tù nǹkan dànù. Bẹ̀rẹ̀ náà kejì ń bẹ̀. Mhm. Àwọn SARS wọn ti máa ń sọ mọ́rọ̀ pé ó ń ṣe dandan fún Mahmoud kó náà ka fátíà lẹ́yìn tí imam bá ti dákẹ́ tiẹ̀. tó mhm. ǹjẹ́ ẹni tó bá bá àrùn mẹ́rin kù jẹ́ tí ò ní láǹfààní ìjẹ́ kí ló ṣẹlẹ̀ sí ìrùn jẹ. ẹ lórúkọ mi o. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ìbéèrè yín láti Benin Republic. ọlọ́run ìbéèrè mi wá ń ṣe ọmọ tó wá bí ní ọ̀nà sílẹ̀. Hmm. ṣé káwọn ṣe ọmọ yẹn ká ṣe ní bàbá ẹ̀ bá ṣe mọ kálá ṣe kálá ṣe bàbá ọmọ yẹn. ẹ̀kejì ẹ̀kejì. Àlọ́ ìsàwọn ọlọ́dún. Ẹni wá bí wọn ọmọ àlè táwọn ń gbọ́ tó ń fẹ́ ní àgbọ̀rọ̀ tó ń sọ wípé tó wá gbé ibi tí àṣì ìgbẹ́jọ́ fámìlì àti wọ́n sọ káàkiri ẹ àṣì ìpín èyí bímọ àlè. Táàtọ̀ ń gbé irú àwọn olùkí ọ̀dọ́ àfọdíjà tó ètò sínú àfojì sáwọn ọlọ́dún. Alhamdulillah, ẹni tó bá fọwọ́ ara rẹ̀ tó fi pa ara rẹ̀ hmm. lábẹ́ òfin ṣẹ̀ríyà. A sì sọ láti sí lára nítorí pípa tó fọwọ́ ara rẹ̀ pa ara rẹ̀ kò sọ́ di kèfèrí. Àyàfi tó bá sọ wípé Olúwa ẹlẹ́dàá ló ṣe lẹ́tọ̀ọ́ fún un kó wọn fọwọ́ ara òun parọ́ òun sísọ hmm. pé olúwa ṣe ń tó ṣe léèwọ̀ lẹ́tọ̀ọ́ eléyẹn sọ̀yàn di kèfèrí hmm. àmọ́ tó bá mọ̀ pé èèwọ̀ ní ká fọwọ́ ara wa ṣe kú para wa síbẹ̀síbẹ̀ ọfọwọ́ ara rẹ̀ para rẹ̀ láti òfin ṣẹ̀ríà á sì sọ láti sí lára bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹni tí sì sọ láti sí lára yẹn kìí ṣe àwọn ọlọ́lá jùlọ àwọn aṣíwájú gidi nínú àwọn mùsùlùmí àwọn èèyàn tó jẹ́ pé nínú àwọn èèyàn náà ni wọ́n wà àmọ́ tí wọ́n ṣe ẹni tó lọ́lá wọn kì í ṣe ẹni tó jẹ́ ẹni iwájú nínú àwọn mùsùlùmí àwọn ni ó ṣe sọ láti yàn sí lára torí kọ́ mọ̀ bàjẹ́ pé ìgbà tí àwọn ọlọ́lá jùlọ àwọn aṣíwájú gidi nínú àwọn mùsùlùmí bá ṣe sọ láti sí lára eléyìí ó máa ṣe àwọn míì náà lákin láti lọ fọwọ́ ara wọn ṣe kú para wọn wípé tó ń ti pé lágbádá para rẹ̀ ebi lágbádá ló tún wá síwájú ṣe sọ láti sí lára hmm. torí di eléyìí ká lè bá dínà lẹ́yìn hmm. wọn nígbà máa ń ṣe sọ láti lọ tí nǹkan kan bá ń bẹ lẹ́nu wa tá a fẹ́ tú báwo láti ṣe ṣe haram ni láti òfin ṣẹ́ríà kí èèyàn máa tutọ́ sínú mọ́ṣáláṣí hmm. bóyá àti ń bẹ lórí sọ́lá àbá àti ìsì lórí sọ́lá tí nǹkan kan bá wà ń bẹ lẹ́nu yín tẹ́ fẹ́ tu dànù ó yẹ kẹ́ lẹ́kìsà léwọ́ lápò yín hmm. eléyìí tó sì fẹ́ tu nǹkan tẹ́ fẹ́ tu yẹn sínú rẹ̀ ẹ sì fi sápò yín padà fún ẹ bá kó nu mọ́ṣáláṣí kẹ́ ẹ má bẹ́ẹ̀ tó ṣe yanjú rẹ̀. Hmm. wọ́n ní màdáwọn gbọ́ pé ọ̀ràn èèyàn ló jẹ́ lórí ẹni tí ń bẹ lẹ́yìn ìmáàmù náà láti ké fàtìhà tó bá jẹ́ pé rùkú lèèyàn bá bá ń kọ́ ẹni tó bá rùkú kò sí wàhálà ń bẹ́ẹ̀ nítorí pé kìí ṣe pọ̀ màmá fi fatiha kéke lẹ̀ ọ ti báraka yẹn tó ń ti pò ké fatiha. Hmm. ó ní ọmọ tó bá bí mọ̀nà zina ǹjẹ́ orúkọ wo ni wọ́n máa pè má yóò kọ bàbá rẹ̀ ni kò ní bàbá tẹ́lẹ̀ náà tẹ́fì wá sọ pé wọ́n máa pè mú kọ bàbá rẹ̀ wọ́n máa pè mú kọ ẹnìkan ẹni tí wọ́n ti máa pè máa yọjọ́ kọ ọkùnrin hmm. nítorí pé wọn kì í pè yàn mọ́bìnrin yàtọ̀ sanabi Isa ọmọ Maryam aleyhi salam wọn á lẹ́nìkan bí máa zina òun á sọ fáwọn pé òkè àwọn kó ewu òkè àwọn kó oríire fáwọn bí ma àṣà ló ń fi bá yín sọ̀rọ̀ ẹ̀sìn lẹ́yìn òfin dá lóhùn hmm. fún ọmọ olóbí ọmọ òǹdérò rẹ bí yóò lẹ́sọ igi hmm. pẹ̀lú obìnrin tó lóyún fún ọ tó fi wá bímọ fún ọ torí di eléyìí tẹ bá ti fi ahọ́n eléyìí tí ó fi gbọ́ yín yé tẹ fi ṣàlàyé fún tí ó fi mọ nǹkan ń sọ tí ó fi màdí tọ́fà tẹ̀ fi kí òun tó náà ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ ẹ sì mọ̀ pé ọmọ tá a bí gbọ́nà zina kọ́ ni wọ́n ń pè lọ́mọ tí wọ́n máa kí ni kú oríire nítorí ẹ̀. Hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o. ẹnu ẹni sáàlù ń sọ̀rọ̀ láti ogún mọ́sán. ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé obìnrin tí ó bá lọ júmọ̀ tí ó dandan ni kó wẹ gúúsù ìyàwó júmọ̀ ẹlẹ́sìn jẹ́ ni pé tí wọ́n bá ń ka kóra nísìnyí tí wọ́n wá ṣe ní state like wọ́n ní sí ètò ìṣúná sí ní kí wọ́n máa ṣàpẹ̀ sí òun láàrin ìbẹ̀rẹ̀ yàtọ̀ àwọn ẹ̀ka. èèyàn gbé ẹni tí ọlọ́run bá fi ròyìn kébìrì ó gbé ó gbé parọ̀ sí ti mùsùlùmí pé tí yóò ṣe ìfàrù láàrin yẹn. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n pé wọ́n jùmọ̀ ó ní í ṣe pẹ̀lú ọjọ́ jùmọ̀ hmm. àwọn àdìsí kan sì tún fi hàn pé ó tún ní í ṣe pẹ̀lú lílọ sí jùmọ̀ tó ń ti pọ́bìnrin àwọn àní lọ sí jùmọ̀ tó bá wẹ̀wẹ̀ jùmọ̀ à pẹ̀lú àníyàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ fi kọ́ sí súnà nàbì sallallahu alaihi wasallam à ń bẹ Allah kọjá pé náà ní ládàá lórí eléyìí. Hmm. àwọn ìròyìn tó lù ẹlẹ́dàá fi ròyìn àwọn mùmíní orí àwọn mùmíní náà láàṣẹ mà á hmm. gbọ́dọ̀ fi ròyìn ẹni tí ì ṣe mùsùlùmí torí téèyàn bá ti lè gbé lọ fẹ́ni tí kì ṣe mùsùlùmí sóhun tó dájú òun náà ní polio ti ṣe Allah. Hmm. lápèjúwe olú ẹlẹ́dàá sọ pé qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim àwọn olùgbàgbọ́ òdodo mà ti ṣoríire o hmm. ó dájú pé wọ́n ti ṣoríire àwọn tani àná làwọn ẹni tó ṣe pé wọ́n máa nítẹ̀rí kàn nípa ya Allah lórí sọ̀lá tiwọn. Hmm. wọ́n á pélé yìí bá gbogbo èèyàn wí kálukú náà sì ti ń ṣe sọ̀láàtì ni wọ́n ń pè hmm. so bàbá àmọ́ jẹ́ mùsùlùmí àwọn náà ti soríire ah! hmm. ọ̀fẹ́ nu jágéètì hmm. kọ́dé lẹ́yìn kì í ṣẹ̀ṣẹ̀ lásán so èèyàn di kèfèrí àfi kó tún padà sí di ẹ̀sìn Islam torí àwọn ọ̀rọ̀ tá a mọ̀ sọ lẹ́nu a ní láti kíyèsí kì í kàn ṣe gbogbo ẹni tó bá ti yanu pàkàpọ̀kọ̀ kọ́rọ̀ máa jáde lọ náà ni rárá a gbọ́dọ̀ máa ṣàkíyèsí tí máa ń jáde lẹ́nu wa. ẹ lórúkọ yín o. hello. Elo, lọ orúkọ o. Nam yusuf fẹ ní àtìbàdàn. ìbéèrè yín. ìbéèrè mi náà ni pé tí èèyàn bá wà ní orí sujud mhm. tí ẹ pé èèyàn ti ń ṣe àtáyà lọ ní orí sujud mhm. so tó jẹ́ pé gbé àdínlẹ̀sì yìí lápẹẹrẹ èèyàn bá èèyàn jọ ìyàn. ẹ lórúkọ yín o. hello hello ó ti já hello. salaam aleykum. aleykum salaam wa rahmatulah ọgbẹni ẹjí ń pè. ẹ kó sọ ẹni ṣíṣe látara Ọlọ́run. ẹ ṣe owó kan níbi ẹjí ń pè. mo kí dọ̀tí orúkọ mi ni alimọ́tù sàbíà kí gbogbo èèyàn mọ̀ ní ìyá ṣẹ̀gán láti lè rí ògbó mọ̀ sọ. ìbéèrè yìí. ìbéèrè mi ni yí pé ẹ dákun ìyàwó ni Islam kọ́ sí ká fi kámárà mú jẹun èkejì mm-hmm. ìràwọ̀ lọ́ọ́ la kọ síra wa pẹ̀lú ẹlẹ́sìn kejì láti máa bára wa ṣe ẹ lórúkọ yín o. sàlámà lè kú o. aleykum salaam. ìyá fati alàtẹ jìgbò. ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí a bá ṣe sàlátù jimá tán pé a tún lè yan náfìlà mẹ́rin ní ìlẹ́yìn rẹ̀. ọ̀dà náà ṣe. sọ nínú súnà nàbì sallallahu alayhi wa sallam ó hàn níbẹ̀ gbangba pé ọmọ kawọ́ mẹ́ta péré lànà bí màá fi jẹun kéèké kámárà àrùn bọ̀nù ṣẹlẹ̀ yìí náà nìjọ́ yẹ káwa náà ká gbìyànjú láti ṣe kódà kó ṣe pé àmàlà lèèyàn fẹ́ jẹ hmm. kéèyàn lu ọmọ ká mẹ́ta láti jẹ tó bá sì kan pa fẹ́ fábẹ́là èyí tó bá ṣe fábẹ́là nínú ọmọ ká mẹ́ta tí òfin ní pé márùn ká máa fi falá tó bá jẹ́ pé ìwọ ti gbìyànjú rẹ̀ títí kò ṣeé ṣe ọbẹ̀ ń jábọ́ ń jálu ọ̀láyà tó bá fi ọmọ ká márùn tó bá fi falá à ń bẹ Allah kọ́ máa bòrò hmm. so láti rí i pé tí èèyàn bá fẹ́ lo síbí nítorí dájú náà nípa màkà mẹ́ta náà ni ó lò fún ìtura hmm. ẹ̀ làwọn olùmọ̀ọ́ sọ pé sídìí gan lílò rẹ̀ ó sún ni má di pé èèyàn ń tẹ̀lé súnà tó ní ká fọ màkà mẹ́ta ká fi jẹun hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin islam kò kọ́kẹ́ sí dáadáa sẹ́ni tí kìí ṣe mùsùlùmí tó bá ń ṣe dáadáa sí yín kò dìtẹ̀ mọ́ yín kò lẹ́bí àpò pọ̀ pẹ̀lú àwọn kan láti bà tìyín jẹ́ olúwa ẹlẹ́dàá wọn fẹ́ kẹ́ ṣe dáadáa sí wọn olúwa ẹlẹ́dàá wọn fẹ́ màmá tó béèrè láti Èjìgbò fún sọ pé ṣé àyè sì tún wà fún wa lẹ́yìn sọ̀látul jumu'ah láti ṣe náfìlà rákà mẹ́rin bẹ́ẹ̀ ni wọ́n á nù Sahih Muslim fánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn sọ̀látul jumu'ah kó ṣe náfìlà rákà mẹ́rin ó sì wà nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma olùwàrà anabi sallallahu alayhi wa wọn ní tó bá pé mọ́ṣáláṣí lèèyàn bá ti fẹ́ ṣe náfìlà lẹ́yìn sọ̀látul jumu'ah kò sí rákà mẹ́rin tó bá pé ilé lèèyàn ti fẹ́ ṣe náfìlà lẹ́yìn sọ̀látul jumu'ah yóò ṣe rákà méjì lẹ́yìn ìjẹ́bù síjọ. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wáàsí ìta yóò wáyé ní ìlú Ṣakí ní Ansarudeen senior secondary school ní ìlú Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọ̀túnla ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí ọ̀túnla ni o. Mm inshàlá ní ìlú Ṣakí pẹ̀lú àkòrí orí pa àwọn òbí nínú níbi àti mú kí àwọn ọmọ yanjú orí pa àwọn òbí níbi àti jẹ́ kí àwọn ọmọ kí wọ́n yanjú lọ́túnla sunday ọjọ́ àìkú tí ń bọ̀ yìí òun náà ni yóò wáyé ní ìlú Ṣakí ansarudin secondary school nílùú Ṣakí ni ó ti wáyé asheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ ni wọ́n sì mọ̀ dára lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ inshàlá ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ pàápàá jùlọ àwa ará ìlú Ṣakí àti gbogbo agbègbè Òkè Ògùn lápapọ̀ inshàlá Allah yóò sọ àjù ìgbà náà lọ zero seven zero double six three seven five zero nine plus two three four zero eight three two nine three eight nine six zero zero six one nine nine eight four five nine ó kọ yín o. káwọn abdullahi láti Abẹ́òkúta. ìbéèrè yín sà. ìbéèrè mi ni pé ọjọ́ kan olùwà gbọ́ kí ni ìṣòro àmọ̀sọ lónìí láti máa gbé olóńgbò àti mọ́ṣáláṣí. láti máa gbé olóńgbò àti mọ́ṣáláṣí. ọ̀dà èkejì ó ti tán. ayọ̀kan náà. alhamdulilayi kò sí nǹkan tó burú kí olóńgbò kó wá sí mọ́ṣáláṣí lópin ìgbà tí olóńgbò bá ti dá a mọ̀ pípé a kì í yàgbẹ́ sínú mọ́ṣáláṣí hmm. àmọ́ tí olóńgbò yẹn tó bá jẹ́ pé kò tí ì lẹ́kọ̀ọ́ pé a kì í yàgbẹ́ sínú mọ́ṣáláṣí hmm. tó jẹ́ olóńgbò tí máa yàgbẹ́ sínú yàrá hmm. nítorí pé ńgbà tí àdámọ̀ olóńgbò náà bá ti dorí kodò àwọn náà máa yàgbẹ́ síbi tí wọ́n ti rí gbẹ̀ wọn àmọ́ tí àdámọ̀ rẹ̀ bá ti dorí kodò ẹ rí i pé olóńgbò tó bá fẹ́ yàgbẹ́ yìí máa gbẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó bá rí i pé tó ń rùn jáde yóò tún dá pẹ̀mí bò yóò tún <laughs> dá tí ò fi ní rùn mà. sọ̀tọ́ ló ń gbò bá jẹ́ pé kò lẹ́kọ̀ọ́ pé a kì í yàgbẹ́ hmm. sínú ilé hmm. sọ ẹ má gbé wa mọ́ṣáláṣí hmm. àmọ́ tó bá lẹ́kọ̀ọ́ rẹ̀ kò sí nǹkan tó burú pé kẹ́ gbé wa sí mọ́ṣáláṣí nínú hadith Abi Ayyub al-Ansari radiyallahu anhu olóńgbò ń gbìyànjú láti kẹnu bọnú abọ́ omi tí wọ́n gbé kalẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ni ó fi sílẹ̀ e jẹ́ kó mu nínú rẹ̀ tó bá fẹ́ mu nínú rẹ̀ hmm. fa innaha mina tawafina alaykum wat-tawafat hmm. àtolóńgbòkùnrin àtolóńgbòbìnrin nínú àwọn oníwọléwọ̀de yìí ni wọ́n jẹ́ hmm. lápò àti lábo wọn ẹ má gbòmí sáfún naam olóńgbò ìṣèdí ajá naam ẹlọ́rú máa jẹ́ kọ́ o <laughs> sì máa ta kọ́ o farama jíjẹ olóńgbò kò sí farama títà olóńgbò. ẹ lórúkọ yín o. orúkọ mi ni abdulbasit abdulkareem. láti bo. láti ìlú sẹ́yìn. ọ̀ya ẹjọ́ ya pápápá ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tí yẹn fún ọmọ mi àmọ̀dájú pé ó ń pe kọ àǹjọ ní tí yẹn lè ti sọ láti ní ẹ̀yìn rẹ̀ àti pé tí yẹn lè máa sálámù sí irú ẹni bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì sí ìyẹn lè lọ síbi ibi ìyàwó àwọn ilẹ̀ sọ̀rọ̀ bẹ́jẹ́ pé kí ni wọ́n ti kò ní ilé ìjọsìn wọn bẹ́ẹ̀ pé eré sí ni wọ́n wá. alhamdulilayi ẹni jẹ́ ìmọ̀ pẹ́ńpọ̀ kọ́ àǹjànú hmm. kí ni ìdájọ́ kẹ́ ẹ ti sọ láti lẹ́yìn rẹ̀ kí sì ni ìdájọ́ tó bá kí yín kẹ́ ẹ dáhùn hmm. gbogbo ẹ̀kọ́ tọ́ nítorí pé tẹ́ ẹ bá fi lè ṣe sọ láti lẹ́yìn ẹ ṣe sọ láti lẹ́yìn kèfèrí hmm. bákan náà ẹ bùkátà láti sálámà sí kèfèrí tí kèfèrí bá ti sálámà sí ni òfin ṣeré àṣọ ikú kẹyìn ọ̀dà lóhùn pé wa alaykum lẹ́yìn náà ni tí àwọn tí kì í ṣe mùsùlùmí tó máa ń ṣègbéyàwó wọ́n ń ṣe ní òde gbansasa bí kì í ṣe nínú ilé ìjọsìn wọn lópin ìgbà tó bá ṣe pé wọn ò ní máa pe àwọn gbólóhùn kan ilé ìtọ́já sí ìṣekèfèrí sí Allah tí àwọn gbólóhùn yóò wá lẹ̀ mọ́yìn lọ́pọlọ tẹ́yìn náà máa wá sọ sínú títí tẹ́ fi sọ síta hmm. so tí ò bá ti ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí tó burú àmọ́ tí ò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó burú hmm. ẹ lè lọ kí wọn kẹ́ kó ń bẹ̀. Hmm. ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Wa láti Ìbàdàn dà. Ìbéèrè yín pápápá ẹjọ́ yá. Ẹ̀gbà tí Alukurani bí mm-hmm. ní ibi tí pọ̀ sí. Tó mm-hmm. téèyàn bá rí pé téèyàn sún òun ló máa ní oníjẹ́ kó máa ráàrí káàkiri séèyàn lè ṣe bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ìdọ̀tí téèyàn bá mú kúrò lára gẹ́gẹ́ bí irun náà séèyàn lè sun òun náà alukur'an tẹ rí nílẹ̀ lẹ ẹ mú ẹ sùn níná irú rẹ̀ ẹ bò malẹ̀ tẹ bá sì bò mọ́lẹ̀ láì sún nínú kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tẹ bá wá gé nǹkan kan nínú irun ara yín àbí kíkanna yín súnà nàbì sallallahu alaihi wasallam òní kíkẹ lọ rí mọ́lẹ̀ tó ní àwùjọ àwọn sàhábà tán jẹ́ nílé ní kẹ rí mọ́lẹ̀ bó làwọn àwùjọ ti wá rẹ lómi ìfẹ́ lorun rẹ àti kánà rẹ gẹ́gẹ́ bí nǹkan èlò láti gba ayé ẹ jẹ hmm. so kí hmm. o hmm. àjẹbó ẹ lórúkọ yín o. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Orúkọ mi ni Mujib láti Ìkòròdú. Ìbéèrè yín o. Ìbéèrè mi ni pé obìnrin tó bá ṣe nǹkan oṣù lè gbé kọ́ra mm. mọ́tàdà tí wọ́n ń lọ wá ló lè gbé kọ́ra. ó ti yé ó ti yé èkejì. ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́ ṣe tó bá fẹ́ wẹ̀wẹ̀ mọ́ra nǹkan oṣù mm-hmm. wọ́n ní kó tó máa pa rẹ̀ kó tún rẹ̀ kó pa sọ́nà mẹ́ta ṣẹ́ẹ̀dì kan wà fún yẹn. alhamdulilayi ẹni tó ṣe pé ń ṣe nǹkan oṣù kò gbé alukur'an mm. bẹ́ẹ̀ náà lẹni tí jánábà ń bẹ lára kò gbé alukur'an nínú mm. hadith ti amr ibn hazm tí anabi sallallahu alaihi wasallam tó ní fún ọkọ̀wé fún ó nínú pé wà ẹnì kan tó bá má dájú pé ẹni tí ń kan sùn kò má tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọn ní ǹjẹ́ tó bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà àtọ́fẹ́ wẹ̀wẹ̀ háyò yóò rẹ̀ sọ́nà mẹ́ta rárá kò ní bá so eléyìí ní bùkátà láti jẹ́ kó túrun rẹ̀ hmm. ọ̀nà tó bá ti jẹ́ pé omi yóò wọ inú irun rẹ̀ yóò fi dé sálẹ̀ orí rẹ̀ jánábà ló fẹ́ wẹ̀ háìdù ló fẹ́ wẹ̀ kó bùkátà kó túrun rẹ̀ hmm. àmọ́ kìí ṣòwò àbí rọ́bà ló fi di irun o hmm. irun náà ni wọ́n lọ́ márùn ṣèké sì ṣe irun tí wọ́n fi kúrun rẹ̀ o kìí ṣe attachment o irun rẹ̀ gangan òní wọ́n bá di sùkú àbí pàdé àdúrà àbí kíníkan so eléyìí ń jẹ́ bó ṣe jẹ́. ẹ Àwùbákì lórúkọ mi. Láti wo? Láti wo. Ó sọ fún fẹ́ bèrè nìkan. Bẹ́ẹ̀ni ẹ̀jọ̀ lára kọ̀kọ́ ọlọ́fun wa lọ́mọ. Ah, Alhamdulilayi mm-hmm. rọ̀ gàlẹ́ ni. So mm-hmm. àwa lówó àti kọ̀tà máa pa. Mm-hmm. So lẹ́yìn ọdún kan ọmọ aláìsí ṣé ṣé ìgbẹ́ àṣìjẹ́ ẹran ṣé àṣìjẹ́ àkíkò rẹ̀ àbí àṣẹmọ̀ bàbá ìyẹn. Ẹlẹ́kejì ni kẹ́jọ orúkọ bí àwọn àlíyà àti làkífà ṣé ìgbẹ́ àti kíláàsì síjẹ ṣiṣẹ́ rẹ̀ máa sọmọ alórúkọ ẹ̀mú àwọn fi sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ àbáwọn dọ̀kítọ̀ ṣé ọ̀rọ̀ rádìbò gbádùbọ̀ rọ́ọ̀tì ẹ̀ rọ́ọ̀tì ẹ̀ ṣé orúkọ àwọn àlọ́bì ni àbúrúkọ àwọn tàbí ni. Hmm, alhamdulilayi àkókò ọmọ tá a bí tó ṣaláìsí lẹ́yìn bíbí rẹ̀ pẹ̀lú bí ọdún kan àwọn òsì jẹ́ ẹni tí ó ní wíwá àṣírí láti pẹ̀ràn àpékọ̀ tọmọ ìfìṣaláìsí á jẹ́ gbèsè àti pẹ̀ràn àkíkọ̀ yẹn lábẹ́ sunnah nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìrófin ṣẹ̀rí àtọ́ka sí pé ọmọ tá a bá bí tó bá fi lè ṣèjọ́ méje láyé àti jẹ gbèsè ẹran àkíkọ̀ rẹ̀ tó bá kú lẹ́yìn ọjọ́ keje yẹn so eléyìí jẹ bó ti ṣe jẹ irú ọmọ tí ń yìí ó sọdún kan so gẹ́gẹ́ bí ó ti ṣe dókítà bá ti bí tàbí ajẹgbèsè kásọ lórúkọ kò bá kú lẹ́yìn rẹ̀ tó bá ti wá lọ́jọ́ méje àti jẹ kápẹ́ ẹran àlàáfíà wọ́n ní orúkọ bíi àlìyẹ latifa al-ikhlas ẹ hmm. à lè sọmọ ẹ gbogbo àwọn èèyàn ń sọmọ hmm. so bíi latifa aláàánú àríyá ẹni tó ga hmm. al-ikhlas àfọmọ gangan fúnra rẹ lẹ́yìn àfọmọ náà pọ̀ ìgbéni ga yẹn ti pọ̀ jù al-ikhlas ẹ má sọmọ bẹ́ẹ̀ ẹ má sọmọ bẹ́ẹ̀ àríyá tí bá sọ ọmọ bẹ́ẹ̀ onáàbẹ́nu àwọn ọkọ̀ tó ní tẹ́sígíà hmm. àmọ́ kò burú bíi al-ikhlas. sọ làkìsà inṣàlá ń ro ro dáadáa kọjọ́ ọmọ tí ó lànà hmm. ní sókò sókò hmm. sókò <laughs> sókò èdè ni èyàn ní pẹ́ni tí ń ràn kàn ń ràn kàn nù Allah jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba yóò wáyé ní ìlú Ṣakí ní Ansarudeen senior secondary school nílùú Ṣakí pẹ̀lú àkòrí orípa àwọn òbí níbi àti mú kí àwọn ọmọ kí wọ́n yàn kí wọ́n yanjú orípa àwọn òbí níbi àti mú kí àwọn ọmọ kí wọ́n yanjú ní ọ̀túnla ọjọ́ àìkú Sunday ọ̀túnla ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí inshallah Sheikh Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimẹ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn àni ni wọ́n ti mọ̀ dáa lẹ́kọ̀ọ́ inshallah wá sí abágbó kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ báyìí nílùú Ṣakí àti ní ẹgbẹ́ òkè ogun Allah yóò ṣọ àgbègbè náà lọ yóò ṣe ní rọrùn fún wa inshallah ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá wọ́n ní ọwọ́ láti ọ̀dọ̀ orí lowó orí drum láti Màlété wọ́n ní nínú tíra sọ̀látùlù janaza ti ẹ̀kọ́ Sheikh ẹ̀yin ni wọn bá wí o wípé nínú tíra sọlásùlù jánásà ti ẹ̀kọ́ wọ́n ní ọgbà nínú ẹ̀gbà ọrọ kan nínú hadith kan wípé ọrọ abdullahi ọ̀rọ̀ abdullahi ibn aoun wọ́n ní ọ sọ pé mo ṣe sọ láti sí òkú kan lára lẹ́yìn ibn abbas ké fatiha ìbéèrè wá ọba òfin ẹ̀sìn islam ká máa ké fatiha sókè nínú sọlátùlù الحمد لله sunna nabọ النبي محمد صلى الله عليه وسلم ni peter من ń ṣe sọlá tu sí òkú lára aka fatiha gẹ́gẹ́ bá a ti ابن máa ń ka fatiha mm. ní gbogbo àwọn àdúró mm. so ó ké sókè nítorí káwọn èèyàn lè bá a mọ̀ àmọ́ kì í ṣe pé sunna ni ká máa ké jákè mm. ó ké jákè níbẹ̀ yẹn káwọn èèyàn lè bá a dá a mọ̀ àmọ́ sunna ni ká máa ké jákè tá a máa ń ṣe so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ lórúkọ yín o ó ti já zero eight zero six one nine nine eight four five nine plus two three four zero three two nine three eight nine six ẹ jẹ́ ká mú wèrè lẹ́yìn náà wọ́n ní orúkọ àwọn ní alẹ́ amin àbí nǹkan ẹ jẹ́ ẹ jẹ́ wọ́n ní orúkọ àwọn ní amin tí wọ́n ti ṣe tọ́ gẹ́lẹ́ nù láti Ìlọrin wọ́n ní ẹkẹ́ dákùnrin kẹ́ bá wọn sọ sí ohun tí àwọn ọmọ wáyé gẹ́gẹ́ bí ìmọ̀ràn àbí ìbéèrè wípé ní àìgbé àwọn wọ́n máa ń ṣe wàlímọ́sù nígbà tó ń ṣe wọ́n máa ń ṣe nígbà tí èèyàn bá sọ pé èèyàn fẹ́ bèèrè fún ya fẹ́ fẹ́ ọmọ yín àbí nǹkan kan o wípé wọ́n wà gbé ikọ̀ oníṣẹ́ dìde bàbá ọ bàbá ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó yóò gbé ikọ̀ oníṣẹ́ dìde bóyá bí àwọn àbúrò àbí àwọn ẹ̀gbọ́n ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó àti àwọn èèyàn bíi méjì mẹ́ta wọ́n wá kọ lẹ́tà lẹ́tà ni wọ́n mú lọ lọ sílé àwọn ẹni tí wọ́n ti fẹ́ fẹ́ obìnrin lẹ́tà náà ni àwọn bàbá obìnrin tí wọ́n fẹ́ sí wá káwọn náà ń jẹ́ àti fọmọ ọlọ́kọ làwọn náà fọ padà sí ṣọwọ́ pé àti fọwọ́ sí pé ẹlẹ́fẹ́ fi ọmọ wa àwọn náà àti fọwọ́ sí lẹ́yìn ìgbà náà ni wọ́n máa wá lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n wọ́n máa dúpẹ́ tí wọ́n sì máa kúnlẹ̀ dọ̀bálẹ̀ yíra wípé àwọn dúpẹ́ pé wọ́n fún àwọn ní ọmọ wípé ǹjẹ́ irú ìgbésẹ̀ báyìí láti sọ pé a obìnrin ǹjẹ́ ó tọ̀nà bí ìbéèrè wọn tún kù àmọ́ àwọn ètò kù ó díjú díẹ̀ nà. alhamdulilayi tó má gbé sọ́bẹ̀ pé wọ́n ṣe alkhutba ẹni pé wọ́n ń yọjú pé àwọn fẹ́ fẹ́ ọmọ wọn àwọn náà sọ pé kò burú ọmọ wa àkọ́ pé kọ́ fẹ́ ọmọ yín hmm. so tí ẹ bá ti gbọ́ yí bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ẹ̀bá àwọn kọ lẹ́tà kò tó àwọn ìfọ̀n jẹ́ pé gbólóhùn ẹnu lásán náà ni hmm. àmọ́ ẹ̀ gbọ́dọ̀ ká fún pé wọ́n ti so igi nítorí pé kò sí pé tíṣẹ̀rí àti sọ pé kí wọ́n máa so igi báyìí hmm. wọ́n á so igi pẹ̀lú gbólóhùn ẹnu bàbá ọmọ yọ sọ pé òun fọmọ òun fún ọ níyàwó ìwọ tó fẹ́ fẹ́yàwó wàá sọ pé ọ gbà á níyàwó ó sì san sọdá pé àwọn ẹlẹ́rìí ọ̀jẹ̀rìí sí sòfin ọ̀sẹ̀ máa ń so igi nu àmọ́ à ń kọ lẹ́tà kọ wá kọ lẹ́tà púpọ̀ ti so igi eléyẹn so igi lábẹ́ òfin ṣẹ̀ríà ọjà bó ṣe jẹ́ àṣà tí wọ́n nu yìí sẹ́sìn náà. zero eight zero six one nine nine eight four five nine plus two three four zero eight three two nine three eight nine six ó kọ́ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. Àgbàdá àti láti fẹ́. Ìbéèrè yín. Mo ń ṣiṣẹ́ ní ìlú kan. Mhm. Ìgbà tó wá di pé àsìkò oorun tó. Mhm. Mo wá kìí sàdúgbò tí mò ń gbé. Mhm. Máa ní kí n jọlá àjọmọ́. Wọ́n ti sáfúsáfú mo ti wọnú mọ́ọ̀sì yẹn. Mo láti bá mo ti sàmọ́sá sàwàlámọ́jọ́. Wọ́n bá bẹ̀rẹ̀ àsìkò àrùn ọ̀fẹ́ tó tẹ̀jú márùn kọ́ mi dé láìlà ìlàlá títí tí mo tàbá wọn kírun yẹn mhm. ìgbàta wá kí nìkan wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n ìbéèrè mi wá ni pé irú òun ta kí yẹn ṣé mo ní irun yẹn àti pé tí wúrẹ̀ bá káyàn mọ́ bẹ́ẹ̀ jọ́ mi tí ẹ̀ lé bá wọn kí. Assalamu alaikum. so alhamdulilayi tó bá ṣẹlẹ̀ ipẹ́ ṣe sọ láti báyìí hmm. lẹ́yìn àwọn onítọ̀rí kọ̀ àwọn onítọ̀rí kọ̀ ni wọ́n pa àwọn ilé yẹn. Hmm lópin ìgbà tó bá ṣe pé wọn à ń ṣe bí wọn ṣe ṣe yẹn lọ hmm. eléyìí ò ní ìpalára kankan ṣe pẹ̀lú sọ̀láàtì yín hmm. so tó bá kàn ti jọ́ mi ẹ̀ ní tò lẹ́yìn irú wọn mọ́ hmm. èyí tẹ́ ti ṣe lónìí ìbà abẹ́ Allah kó gbà àmọ́ tó bá padà hàn sí pítorí kọ́ wọn tí wọ́n ń ṣe yẹn wọ́n ní àwọn àdìsọ́ kankan nínú rẹ̀ eléyìí tó tako ìpìlẹ̀ Islam eléyìí àtúmọ̀ sí pé ẹ ti ṣe sọ̀láàtì ṣe lẹ́yìn èèyàn ẹ gbọ́dọ̀ tún sọ̀láàtì yẹn ṣe tó bá di ọjọ́ mi eléyìí ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé inshàlá inshàlá tó bá di ní ọjọ́ karùn-ún oṣù kejì twenty ti bàbàtàbíyà hudan wabushọ yóò wáyé nílùú àbújá olú wa nàìjíríà ẹ jẹ́ kí n máa fi tó wa létí bẹ́ẹ̀ kí a fi sọ́kàn inshàlá yóò sì máa jẹ́ èyí tí ó wáyé ní gbogbo ọjọ́ sunday àkọ́kọ́ tó bá ń bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan inshàlá àwa tí a bá ń gbé nílùú àbújá àti agbègbè ẹ̀ kí a máa fi sọ́kàn ká sì máa tún fi tó àwọn ẹlòmíì tí wọ́n bá sì gbọ́ létí inshallah bákan náà wá síta gbangba yóò wáyé ní ìlú Ṣakí ní Ansarudeen senior secondary school ìlú Ṣakí pẹ̀lú àkòrí orípa àwọn òbí níbi àti mú kí àwọn ọmọ tí wọ́n yanjú orípa àwọn òbí ń bi àti mú káwọn ọmọ tí wọ́n yanjú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ṣàwọn náà ni wọ́n sì máa dá alẹ́kọ̀ọ́ insha allah ní ọ̀túnla ọjọ́ àìkú sunday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ọ̀túnla òun náà ni yóò wáyé káfí sọ́kàn bẹ́ẹ̀ insha ẹ ló kọ yín o. hello ó ti já zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six uh, àwọn nọ́mbà tí ó ń lu jábì náà inshàlá uh, ẹ jẹ́ kí a mú ìpele yẹ lórúkọ yín o. hello. salaam wa rahmatulah. asalaamualeykum. ẹ̀yà a sì ń gbọ́ yín ẹ lórúkọ yín o hello. Assalamu alaikum warahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum warahmatullah. Yeah. Ọ̀rọ̀ ìbò ìbìnrin sọ̀rọ̀ láti ònìjà. Ìbéèrè yín. Assalamu alaikum warahmatullah. Ah. Ọ̀gá o, pẹ̀lú ojú òpó yìí. Ṣé rí ẹ kí a yan báyìí tí ẹ bá ti pè wọlé, àwa ń gbọ́ yín tó ń já gerege tí ẹ̀yin ò bá gbọ́ wa, ẹ̀yin sábẹ̀rẹ̀ ìbéèrè yín, á rí ìbéèrè yín, á rí graph, insha Allah zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six zero seven zero double six three seven two five zero nine ó kọ yín o. asalaamualeykum rahmatulah. waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. asalaamualeykum rahmatulah. ìyá ojú òpó yìí ó ní ìṣòro ó kọ yín o. salaamualeykum. waaleykum salaam wa rahmatulah. salaamualeykum. Mm-hmm. ẹ jẹ́ kí a lo eléyìí zero seven zero double six three seven two five zero nine ọ̀gá o ẹ lórúkọ yín o ẹ hmm. Ada. bí òun bá ń ṣe ọ̀nà ẹ̀já lólé ẹ lórúkọ yín o. wàlẹ́gùn sọlá wọn sọlá ẹ bá gbọ́n sókè pápá àpọ̀yìn lágbà kan yìí. àti lórúkọ mi jẹ́ láti Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín pápá pa wọ́n <laughs> ní ẹ̀ẹ́dẹ́ bá fẹ́ máa gbé nọ́mbà yẹn jẹ́ mọ́ slow àgbà nọ́mbà yẹn láti ìgbà mílíọ̀dù ẹ̀ lóbi ni ẹ máa kẹ slow láti máa fún yàn nọ́mbà yẹn tẹ́ bá fẹ́ pè é máa jó wọ́n ti wọlé. a máa tẹ bírèkì bọ́dá kí. ok ẹni olórí ìbéèrè mi ni ìbéèrè mi ni wípé tá a bá ń kí ẹ bá kírun mm-hmm. kí ẹ bá wà ní sọláàtì mm-hmm. tí ẹ bá fẹ́ kírun ṣubú yìí lọ́gbẹ́ mm-hmm. oh five tẹ́nì táwọn ti kàn sí ní five minutes to àbí ten minutes to sí náà ni kò sí wàhálà nítorí pé five to àṣùbà náà ti wọlé kó tó kó tí a tó dìgbà yẹn ti wọlé tọ ibi láti máa ṣẹrin ró lónìí inṣàlá ọjọ́ mẹ́jẹ ní láti máa pàdé kí Allah àkọṣe àjò ìgbà náà lọ ọpọ́ pàtàkì lọ́wọ́ alimọ́dínà center ní pápá abẹ́rẹ́ lógún ìṣọ̀ tí wọ́n ṣe agbátẹrẹ ètò abẹ́ Allah àkọ́bá àfi ṣàlékún ìtẹ̀síwájú àti àgbéga rere fún wa ọ̀làdùn níbi olóńlọ́pọ̀ mi àṣẹ́f dr sọ̀rọ̀dín gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àtúndásílẹ̀ alimọ́dínà center ní pápá abẹ́rẹ́ lógún ìṣọ̀ náà sí ń dáhùn àwọn ìbéèrè wa lọ́kàn òjọ̀kan láti gbà wá títí ọjọ́ mẹ́jọ á pàdé láyọ̀ inṣàlá salamu alaykum wa rahmatulahi wa barakatuh.